الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفسر خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته شكرا الله وبعلا نبي أنت رأيتي أتيجي كما سواجه جاء السيوات ìṣìkẹwà àjẹ́bíwà Muhammad sallallahu alaihi wa sallam ìdọ́lọ́gbọ́n bá lábí látàwọn aláàrẹ àtàwọn sọ̀hábà rẹ̀ ìdọ́lọ́wọ́n bá kúsàmáwà látàwọn òbí wa àtàwọn olùfáwà àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìn ọlọ́mọdé àdílágbà ọlọ́mọdé àtàwọn aláàkọ̀ọ́kẹ́ rẹ̀ Ìjọba tí a rẹ̀ ń tẹ̀lé lẹ́kọ̀ọ́ ní ìgbọ̀n, ìṣòro màgbá ìjà ìléyà àlàyé nípa ìsìnkú àwọn ìdàrílé àwọn kìkìrí àwọn aláìmọ̀kan kí a fáwa muhammadu na buhari ṣe kí a báwa fauzan misali alfauzan tó ti kẹrò rẹ̀ ana kuma san gbogbo àwọn kúrò lẹ́sẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá ala ƙar'an al-karim al-sali al-fauzan وخمسون لا بلا رأي المسألة الثانية الخمسون على 52 على إخوانك ما فيه من حكمة أن أسأل الله àwọn akẹ̀kẹ̀rí wọn tọ́lọ́ ọgbọ́n ti tò ní kò sí ọgbọ́n bẹ̀ kò sí ọlọ́gbọ́n ti gbé gbogbo tó ṣe ọjọ́ àdẹ́dà ni kò sí sílẹ̀ tí omi ìgbà kò ní ìdí ọmọ ìlà garlic ẹnu wọn lọ́hùn قرؤوا في حكمة الله تعالى wọ́n fi àgbọ́nà ọba nípa ọgbọ́n rẹ̀ wisdom rẹ̀ ẹ̀rọ sáré àlàyé àbúkú kan bẹ̀rẹ̀ pé aláwọ̀ jẹ́lẹ̀ wàhálà wọ́sùtù lọ́sọ́ òbí hikma ọlọ́wọ́n bá tó ga jùlọ oróyìn àìkọ́ ọba bá pé ọgbọ́gbọ́ lòun tó ní all wise wal hikma wisdom kẹni wal hikma tó wọ́dọ̀ ṣe ń fi mọ̀ òbí yìí ìpínlẹ̀ ní kí ọgbọ́n náà ní kí ẹgbẹ́ nǹkan sí tọ́kọ́ sí kọ́ sọ̀rọ̀ mi tó tọ́kọ́ sí sọ̀rọ̀ kọ́ dákẹ́ ní ẹkọ́ dákẹ́ kó gbé nǹkan sí tọ́kọ́ sí náà ní kí ọgbọ́n gbogbo ìdí ìlábòsí náà ní kó gbé nǹkan sí tọ́kọ́ sí ó ní kó gbé nǹkan sí tọ́kọ́ sí ó ní ìlábòsí ó ní yé wa نعم كمان بيوري الشؤون في موضعه الحكيم هو هو يجعل الأشياء في مواضعه اللاهك بها ولا نبغى بها وان كان شايف تخصي في أشكرك على بتاع أو الله جل وعلا وصف نفسه بالحكمة وأنه حكيم الله kó yára pẹ̀lú hikma to wisdom àti pé òun lọ bá ọ̀jọ̀gbọ́n jùlọ wọ́n náà ọláwọ̀ hikmatul bláàlìgà gbogbo òpin ọgbọ́n gbogbo òpin ọgbọ́n tọ́lọ́wọ̀ bá ní subhanahu wa ta'ala ذلك مخلوقات كل مبنية على حكمة ربما ندرون دا ندرون دا ندرون حكمة ندرون دا جاء ما خلق الله شيئا إلا بحكمة الله جاء إنك حكما ما خلق الله شيئا عبسا الله جاء كفيري كوري بي خلق السماوات بحكمة الله جاء سمى عليه كما أوادك قلوة أبتا وخلق الأرضين بحكمة قدام عليه قلوة أبتا سلام عليكم وقطع أشجار لحكمة الأمة الجاري فجك بالوباء وخلق البحار والحياة بالحكمة قدام ودو أتوان سميك بالحكمة وخلق الجبال بالحكمة قدام وكل الله فلو يجيك فلو يؤمن خلق العوالم الأخجين والإنس والبهائم والحشرات كل شيء خلقه الله الحكمة قدام بسيا يومين يا بسيا الجنون àwọn ẹranko àwọn christians àwọn kòkòrò kálàkùn yẹn ni gbogbo ìṣọ́nà dákúdá dr hickman ni wọ́n yíza tàbíbárta tí bá ronú sí dáadáa ìsìkán alìmọ̀kàlùkà tó lọ́n ti ta gbogbo nǹkan déédé tó lọ́n ti ta gbogbo nǹkan déédé tó wọ́n bára wà rẹ̀ ìpolówó ìsìkán tó lọ́n ti ta gbogbo nǹkan déédé tó lọ́n déédé láàárá yẹ láàárẹ̀ tó dálẹ̀ déédé gbogbo ونتائج وأسواء ريزوت جلاري رفق الحكمة الله جل وعلا أمد آه الله بأيوه جوجة بني أبو ربك قال الله بأمي سبحانه وتعالى وأن خالقها حكيم في أعضاء دام كما هي أبو دماني ذو الحكمة تنيو كدجلة البالغة سكا فات كل شيء خلقه ثم هدى الله بأنا نتبقون كبير يقدا ولا تبصنا قال تعالى وما خلقنا السماء والأرض وما بينهما وما باطلا ọlọ́wọ́n bá ní àjáwọn sánmà sílẹ̀ wọ́n máa àjá sánmà sílẹ̀ fún rọ̀ fún ìrìgbì gáyàríkà gbọ́nà lọ́dí na kọfàrò àwọn akẹfìdí lórí wọ́n ìgbọ́n gbàrà kẹfà lórí akẹfìdí kíkà fún mẹ́ kọ̀wé lọ́dí na kọfàrò fún náà ìbínú ọlọ́wọ́n bá ẹgbẹ́ ìdọ́gba báwọn kẹfìdí nínú náà ọlọ́ọ̀bá ń bẹ̀ sábà mọ́sàn-án ti fẹ́ mẹ́sàn-án yìí lónìí ọlọ́ọ̀bá Allahu jalla wa ala hakimu fi khalqihi ọlọ́ọ̀bá ọgbọ́jọ̀gbọ́n níbi àwọn iṣẹ́ rẹ̀ àwọn ẹ̀dẹ́ wa hakimun fi amrihi tó bá pàṣẹ ọgbọ̀gbọ́n nípa iṣẹ́ rẹ̀ ọ̀nà ẹ̀yí tó bá kọ̀ fún wa ọgbọ̀gbọ́n níbi tó kọ̀ fún wa ọ̀lá ya'muru wa لا ينأى عن شيء إلا وفي مضر خالصا أو راجيا ọlọ́run ni orí ẹ mẹ́sì kìí ẹgbẹ́ bí nǹkan yẹn ìpàlá lọ́wọ́ ń bẹ àbí ìpàlá bẹ ju dáadáa bẹ lọ wala ya'muru bi shay'in illa wa fi maslaha khalisa aw rajaha rajaha ọlọ́wọ́ bọ̀ ní pé kẹ́ ṣe nǹkan ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe maslaha dáadáa tẹ́rì ń bẹ ní àrẹ rẹ̀ lè gbogbo àmì dáadáa ní ìgbẹ́ tó dáadáa bẹ̀rẹ̀ fún ìgbẹ̀ jùlọ min hikmati subhanahu wa ta'ala inú ọgbọ́n jìnlẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala an yóò há sí bá kàláì ọlọ́run sì ti fọ́mù ènìyàn gbogbo náà yẹ bá ṣe yóò gbà rìsọ́ọ̀tì ọkọ̀ wáyé ayédákọ́kọ̀ kan lọ́gbọ́n fún sára ọgbà rìsọ́ọ̀tì tó mọ́kùnrin ìsáni ẹni bá sí dáadáa ọlọ́wọ́ sí dáadáa fún ìzáàgì mùsíọ́ bí ìṣá àti yóò sì zama bá ṣe burú pẹ̀lú abúrú ṣe ìgbà ìfẹ́lẹ́kùn náà tó dìdú ní jẹ́zá ọlọ́wọ́ ní sọ̀rọ̀ láì gbẹ̀sán kullum ya amal kuma láàyè jùzà kuma ṣe mọ́ bí i kan ní kan fẹ́ẹ̀sì àárọ̀ wọ́n gbẹ̀sán tó bá ṣe àwọn èèyàn ìṣẹ́lẹ̀ ń balẹ̀ lọ́dẹ̀ ní ilé ìkọ́ ìkúmọ̀ nìkan tó bá ń bẹ̀rẹ̀ da ana ya kulu jalla wa ala ke mana ko wa ma khalaqna as-samaa wal ard to ni a da wa sama a da sama tile wa ma bainahuma la'ibin ko ala ni sama na a tile na ni iri ya kulu subhanahu wa ta'ala wa qi wa ma khalaqna as-samaa wal ard wa ma bainahuma batila ọlọ́run ní àti sẹ́mà àtìlẹ̀ fúnrẹ́ fúnrẹ́gbé fúnrọ́ àtúgbọ́ láàrin wọn záàríkà sọ́nà lọ́dún náà kọfàrò ilé ní ìróngbà àwọn kèfèrí gbàgbà wà láyé kẹta lọ́gbà tẹ̀sí kẹta mú kẹta kọjá lọ fàwé nù lùkà fèrè náà fi náà ìdínú ọlọ́ọ̀ba ìgbé yọmọ bá wọn kèfèrí nù náà ọlọ́mọ sọ fún kèfèrí ọlọ́ọ̀ba ìdàkúlù dẹ́lá wàhálà ọlọ́run tó ń tibáyì lọ́jọ́ alẹ́ lẹ́bí láti dá ọ̀rọ̀ padà sí àwọn ọ̀dọ́ lọ́gbọ́n kò ṣáàjíǹde àwọn tí wọ́n lérò pé kò ṣáàjíǹde ọ̀fà síptì annama khalaqnakum adasa ọlọ́run ní ẹ̀rù pàdé ẹ̀rà fẹ́rẹ̀ ẹ̀rù lérò pàkàdá ìfẹ́rẹ́ ni wọ́n annakum ilayna la turja'un pé àní dá ìgbà sí ọlọ́ba á dá ìgbà sí ọlọ́ba أحسب يحسب الإنسان أن يترك سدى ثم ينيل كان فولا لسان عنك على كعنك وفوق أي يعني لا يؤمر ولا ينهى لا يجازي يعني سلسة أراه أطلع تسري تبصي يوم بسنة أزبسري تبصي تبرو يوم دياري أطلع تسري قالوا الجاهلية سلام الجاهلية ما كفرية ما دموا ينكرون حكمة الله تعالى سبحانه وتعالى في خلقه وأمره وانتقوا أجمال اليوم nípa jùlọ nípa ẹ̀bẹ́ ẹ̀tẹ̀ṣẹ́ wọn حكمة في أفعال الله وانا ذكرت في أنبياء دعوة الله وإنما أفعال الله سبحانه وتعالى العشائر يقولون وعشائر ذلك الله لا يسأل لحكمة الله سيكون حكمة حكمة حكمة إنما يفعل مشيئته مشيئة المجردة فقط خير غير بكلاني كذلك بقى زي ما يقول كنا الحمدوا عم بكري حكمة عم بيقول مصعان ولا بقى لا لحكمة بكو صبان بي لأن الحكمة معناها تقول زي كده عندك حكمة ثم إيه أنه يعمل البرد يعني كده زي عتيف يعني تدت والله منزعة عن الأجراس لا بقى يكون كده عشان bí a ti kò ní gbọ́dọ̀ kan kò ní gbọ́dọ̀ bẹ́ẹ̀ tó kọ́ sí dẹ́tì لأن حكمة توثر عليه فيكون خالقكم من أجل هذه الحلة تكوي حكمة ينسي باريه كم بني ọlọ́wọ́ bẹ́ẹ̀ mọ́jọ́jú ma ma rí tí nìkan tó ń rí ń bẹ́ẹ̀ torí di ilé aláwọ̀ jẹ́lẹ̀ wà aláyẹ́fẹ́ olùmọ̀ ẹ̀ṣẹ́ ọ̀bí mọ́jọ́jú ma ṣíyà olè ọlọ́wọ́ bá máa ti bá fẹ́ ni قد قايلوا يقف في حكمة مبين يقف لا لحكمة وفي حكمة بعلي لا وراء شائرا ينفعون الحكمة في أفعال الله وفي شرعه ما يقول أبناجل في يعوان شلوه باعت يعوان وكفيره تنزيها لله يقول فما فلوه باع وبيجزمئهم عن الأبراد ولن يقول أولا ما فلوه باع لهم من غتبه أتيب تبقى تبقى تبقى يقولون هذا يقولون يجوز أن يأمر الله بالكفر والفسق والمعاصي bẹ́ẹ̀ lọ́rọ̀ lè tàbí kí èèyàn yákùfèrí kí èèyàn wà kò kí kí èèyàn máa tẹ́lọ́bà gbogbo àti ọlọ́ọ̀bà ni yẹ́nà àni tọ́ ọlọ́tí máa kọ̀ fún yà láti má sẹ́yẹ dáadáa wọ́n ni ìkámọ́ ti sọ́lá láti má jẹun dúró wọ́n ni ìsílẹ̀ ti ráhìn láti má sọ̀kọ̀ ẹbí wọ́n à ń sí ilẹ̀ àkáyẹ̀ àdúrà máa ti dáadáa كأن هذا راجع لمشيئته التولي أدري ليلوي إن كانوا نفسني ويجوز أن يأمر بالشر أجلس لكل وقت عبرو لأنها عن المخير كل يقف ولا ما سبحانه لأنه يفعل ما يشاء ربما ما تبقى فين تبقى بده فين ilé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti máa wí ẹ̀yà àwọn ìsọ̀rọ̀ àbá ilé ìsọ̀rọ̀ yìí nìyà ẹgbẹ́ gbígbà sára bá wọ́n mú kìlì wọn lẹ́tí wọ́n mú kìlì wọn jẹ́ nà alóògbé lọ rẹ̀ àwọn yìí máa tó àrùn tó bá mú kí ìlú àjẹ́ nàbẹ̀ tó bá mú babaláwo wà lókè náà tàbí jà tó bá mú àká àgbà àká àlá lọ́nà tó gálíbì yà ọmọ tó báyìí wílé yìí ọ̀rọ̀ burúkú ni ó bá mi tó balábò wọn kúrò láhùn náàm àní bẹ́ẹ̀ ni yẹ tó àlù máa yẹ ṣá o subhana wa bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá máa fi jùbáwò fún àlù máa yorí dùn náà wà lakin náà la yẹ fọ́ àlù ṣe àní ìlà lè hikma àmọ́ ọlọ́wọ́ ní ti yẹ gà àlù hikma yìí جدلا ويقول يجوز أن يدخل الله كافر الجنة نعم ويوزيتي الله عاصي في الواء الجنة ويدخل المؤمن تقي في النار هذا المؤمن فالله ما أقول أصفتنا لأن راجع إليه تدري يضر له وعدوه بكفر زي لا تحكم لا تحكمه إلى الكفر دي كتولي تدري وكي يجب أن يلقى ونقول هو صليت هذا كلام باطل هذه أورورو وربي فارق شو ولو لسه شو نيجي فنين لا يليق بشكل الله سبحانه وتعالى وتصلي أبوج لولو وبتبج لبتبج لولو الله جل وعلا يقول ولو بعض الأجبائك أن يسأل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض ṣé ẹlẹ́rù pé a sàwọn tí wọ́n gbọ́lọ́ba gbọ́lọ́dọ̀ àtàwọn tí wọ́n ṣẹ́ẹ̀rí láti wọ́n gbá àwọn tó abẹ́kẹ́lẹ̀ láti wọ́n pẹ̀lú àwọn tí wọ́n ń balẹ̀ ẹjẹ́ alọ́lùdọ̀kí ní ní wọn wá lákẹ́lẹ́ láti wọ́n rárá ọ̀ rárá ọ̀ ìdíṣẹ́ ayé wa ti wọ́n lè yíká náà ọlọ́ni ọ̀tọ́ yẹ kó àṣìbẹ̀lẹ̀dí iná àjírahù ṣe yà áàdì ó yẹ àwọn tí wọ́n ya ọlọ́ọ̀bá ya tó hùwà bẹ̀jẹ́ wọ́n lè gba ànájẹ́ alùhùn kàlẹ́dí iná àmọ́nù wà mílù sọ̀lá áàdì ìgbà kanáà láti sàwọn pẹ̀lú àwọn tó ń wà wà bí wọ́n kanáà nígbà ayé wa ti ràn wọ́n wọn olóyin sọ̀wá àmà àyà ìgbà ayé wa ọmọ máa tó bàtí fún wọn lẹ́kọ̀ọ́ fa ma ya kùmùn a ìdí wọn jẹ́ lórí orí wọ̀lá ìwọ̀n tó burú gbà ní lẹ́kọ̀ọ́ فالذين قالوا عاضي المقالة وصفوا الله بالسوء والدور رمضان سرورا كفر لبكفر والجنة كمهم ونور ورغب الوابسي أتي أبروني تعالى الله عن ذلك رب هذا هو مذهب أهل الجاهلية eléyìí ti fi àwọn ojú ọ̀nà àwọn ọ̀dà ìléyà ọ̀nà fúnfún ẹ̀kúnmá nínú àṣà ìra ọ̀nà àwọn ọjọ́ gbogbo kò sí kà nínú àwọn àṣà ìra tàwọn náà wò yìí bisalula la afiya àmbẹ̀lọ́ ọba tó dáàbò wà ń bí yorùbá kúmọ̀ yìí ọlọ́ba eléyìí ni parí ẹ̀kọ́ nọmba fifty two ààbọ̀ sí ẹ̀kọ́ nọmba fifty three gbà ní insha Allah wọ́n ti kú yé wájú bá ti sàlàyé ọlọ́ba ẹlẹ́dẹ̀ láwọn ọ̀rọ̀ yìí ó ṣe déédéé ọ̀rọ̀ yorùbá yorùbá làákà ẹ̀kọ́ àwọn lòlákà ìyẹn ọlọ́jà mú ṣẹ̀ṣẹ̀ mi yorùbá ní alábòsí àmà lówó alábòsí àmà kọ́lé alábòsí àmà bímọ kò sí ní alábòsí èsì àbátàbòsí alábòsí èdà wọ́n jẹ́ ìbọ̀tẹ̀ ní kọ̀kan wájá ọlọ́ba alábòsí ní kọ̀kan wájá ọlọ́ba ilé ìlọ ẹ̀wọ̀n náà á kí bàtẹ̀ ní mo tẹ̀ pẹ́yìn ilé ìlọ ẹ̀ká máa bẹ̀rù ẹ̀ máa ولا قرآن الكريم ولا لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته